يا مولى عني يا ذا المنة يا رب يا ذا المنة يا رب الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنام نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعطوا ترى وقاب سورة الحياة السعيدة إسمي لي سمي لوري له سميات لوري لياتنا القيامة أمين الله وجي كما دي أوري لي رسو كما لي لي كما هو ìjọsìn lórí ní kálímà bá ọjọsìn kọlá ti dẹ̀gbọ́lá jẹ́ kádọ́lọ́ ṣífò àdìtọ́wà pẹ̀lú ní ṣífò abdulhakim bin abdulhamid Ìbá sálámà sáwọn ará lé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wọ́n ṣífọ́ náà ni a ti gbọ́ yẹn. Ṣéfì wa, Hayakum Hayakum Rahman. E, ibi sọ̀mímù mawdu' hmm. ibi tí ó jẹ́ àkórí ọ̀rọ̀ gẹ́gẹ́. Hmm. Òun náà ni a ti mẹ́nu lé látànà. Pé a ń pé àmìyàtò tawhid, pàtàkì tawhid gẹ́gẹ́. Hmm. Ẹ ti wá ń kà lọ, ẹ tún wá ká díẹ̀ fún wa àti pé báyà láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kẹrin hmm. ṣàlàyé ká fi táìmù tó kúlẹ̀ báwọn tí a bá ní ìbéèrè kí wọ́n béèrè. ayakumullah bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah èyí tí a ní ní àsìkò ní òní alimam kọlọmọ Allah subhanahu wa ta'ala wọn hmm. sábà wà fi àlùbáríkà sí ó jẹ́ kí ìyíta bá ṣe níbẹ̀ kí ó jẹ́ kó ní àlùbáríkà tó pọ̀. ní àná àtijọ́ yẹ wáyé pé nínú ahmiyatu tawhid òun náà ni wípé kò sí nǹkan nínú hm. tí ń bẹ tí ó sì pé torí tawhid òun hm. ní fi ń bẹ. a tún wá fi kún wípé kò sí ìfọ̀kànbalẹ̀ fọlọ́dàn ni hm. kò sì sí ìfọ̀kànbalẹ̀ fún àpapọ̀ àwùjọ ọmọnìyàn tí kò bá sí tawhid ibẹ̀lẹ̀ ti sọ ẹ ti mú ìkáyà kan wá ìkáyà òun ni ó tún wá mú mi rántí ìkáyà kan wípé kódà ẹni tí ewu ti fò dá tán látara wípé ó ṣàgbẹ́kẹ̀lé nǹkan míì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala hmm. yóò sì túnmọ̀ bẹ nínú payà hmm. ya subhanallah a hmm. fún mi ní làbálẹ̀ kan ẹnìkan ní tí mo fi ń sè sọ́ra lọ sí ní àjò ó wá dé ní àjò ẹgbẹ́ mi sí omi òtò owó ṣẹlẹ̀ láàrin wọn àtàn apá kan ọlọ́pàá àwọn tó ń wá ń fìbọn halẹ̀ mọ́ fún àgbọ̀kàntẹ́ tiẹ̀ tó ní bẹ lábẹ́ aṣọ òun ó ní kí wọ́n yìn sábà tó bẹ́ẹ̀ àwọn tó ń wọ́n ọlọ́ọ̀sà lò wọ́n hàn yín Mm-hmm. nígbà tí ó darí ìrìn àjò tí ó wọlé mm-hmm. ohun tó gbójúlé tó lóòpé ń bẹ lára o eh. orí tébù ló gbàgbé rẹ̀ sí <laughs> wà káwọn eh, ọmọ rí àyà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí pa wípé ha mm-hmm. bóò ṣe wá fọ́tún lọ́mọ wá yìnbọn nìkan ìbẹ̀rù kò sì tí kúrò lọ́rọ̀ rẹ̀ nítorí pé kò gbọ́kànlé Allah subhanahu wa ta'ala ká má pẹ̀lú eléyìí òní ká lè rí bí mú mi. ẹ rí tàwíìdù mm. ó jẹ́ nǹkan àkọ́kọ́ ìwòye sí lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mm. láti yọnu sí èyíkéyìí sẹ́ẹ̀dá Hmm. yálà ó jẹ́ sẹ́ ìjọsìn ni hmm. tá a fi sin náà hmm. àbójẹ́ dáadáa tá a fi sọ́mọlà kejì tí kò bá sí tàwíìdù nínú ọ̀rọ̀ ẹni ọlọ́run bò ní gbà kò ní yọnu sí i òun ló fà á tó ń já sí pé lóyìn bá ṣe dáadáa fún ni tẹ́ni a ṣe dáadáa fún wa ka dáadáa òun nìkún tí ò wá yọ ìkàkùn rẹ̀ fún dáadáa òun nìmọ́ta òfìdù òun náà ka dáadáa òun nìkún gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá òun ló ní tọ́ka sí kódà mùsùlùmí tó bá ní tawhid tó bá ṣe dáadáa fún ọmọlàkejì tẹ́ni òun ní wá ka dáadáa kún tó wá yọ ọmọ tó fọpẹ́ fún un ṣùgbọ́n tí kò ò darí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba lọ́sàn án wọ́n tàlá pé ọlọ́run kò bá ń dúpẹ́ fún ọ ó kéré pátá nínú gbólóhùn ìwọ́tọ̀ ní tawhid gbà wípé kò dúpẹ́ orí fún ọ gbà í pé kò dúpẹ́ oore fún ọ bóyá kọ pé sákìyèsí pé ah gbogbo ìgbà mi sọ wípé ah, i really appreciate uh, thank you uh, so much uh, grateful gbogbo nǹkan yìí yìí kò sí nǹkan kan tó lóore níbẹ̀ dàbí kẹ́ sọ pé ọlọ́run ó san lẹ́sùn olóore hmm. ó ti tó ọ hmm. ti lọ ìfẹ́ ní ìmúre hàn sí i mọ́ tàwáhídì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala hmm. ah, ẹ̀rí pọ̀ tó sì ṣòro kà àsìkò wa mọ̀ péréte níbi tí ìjọsìn sáà rántí ìtàn tó gbajúmọ̀ ó wà ní sọhí muslim hmm. wípé tó bá dijọ́ ìgbìyàwó kìámọ̀ hmm. àkọ́kọ́ àwọn tọ́lọ̀ bó yẹn lọ kó wá nínú àwọn ẹrú mi kí n dájọ́ lé wọn lórí hmm. ìrìn èèyàn mẹ́ta ni àwọn tí ọlọ́run bá fún ní ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn kódà kùránì ó yé wọn yékéyéké kíkà tútú kò sí tó dàrú mọ́ wọn lọ́wọ́ níbẹ̀ àtẹnitọ́lọ̀ ọba nígbà láàyè ọlá ayé àrísìkí lórí kọ́lọ̀ ọba ní àtọ́rù min asnafi alimali kullihi gbogbo òun owó lọ́wọ́ bá fún owó nàìjíríà owó saudi owó amẹ́ríkà owó gbogbo òun owó ló ní níbi tó gbọ́n ládé ọlọ́run bá gbà láyà àrísìkí ọlọ́run yẹn lọ pè wá àtẹni tó jagun sójú ọ̀nà ọlọ́ọ̀ba tó fi kú sójú ogun ẹ̀sìn ojú ogun ẹ̀sìn nípa ọlọ́run yẹn lọ pè wá ọlọ́run àmọ́ bí wọ́n eléyìí eléyìí eléyìí bó ló ṣe jẹ́ ìmúṣe fún ṣe fún yín iṣẹ́ tẹ wá gbé ṣe lára ìkọ̀ọ̀kan ta lẹ̀ ṣe fún kálukú máa sọ pé ah, ìrẹ́ ọlọ́ọ̀bá náà la ṣe fún hmm. ìmọ̀ tí mo ní tiẹ̀ mo fi ṣe torí kùránì tí mo mọ̀ tiẹ̀ ni mo fi ṣe hmm. olówó ní ìsìn gbogbo owó tí mo ń ná sójú ọ̀nà ẹ̀sìn ìwọ ni mo ń ná fún hmm. ẹni tó kú sójú ogun ẹ̀sìn mo sọ pé torí tiẹ̀ náà ni mo ṣe kú sójú ogun ẹ̀sìn ọlọ́ọ̀bá wa máa já kálukú wọn lónírọ́ yóò àmọ́ ni à ṣé ẹ̀yin ti gbàgbé wípé ìwé ní kùránì ìní mímọ̀ ọ̀fẹ́ ká èèyàn mọ̀ wípé alimun kama kò kìkì rẹ̀ alama hmm. hmm. samahatu sheikh hmm. alimubajalo láti ti rí bẹ́ẹ̀ láyé ò lẹ́sàn kankan lọ́dọ̀ tèmi ẹni tá a fún lówó náà tó náà lóun náà sójú ọ̀nà fọlọ́ọ̀ba ṣèbọ̀ ọ̀fẹ́ ká èèyàn sọ wípé jà wàdùn ọlọ́rẹ̀ ni a máa tọrẹ púpọ̀ wọ́n ti ní wọ́n ti yàn ẹ́ láyé uh-huh. àyíkí tá a fún ní eh, tó ti sójú ọgbọ́n ẹ̀sìn ṣe mú ìjọ ọ̀fẹ́ ká ẹni tó láyà akíkanjú lójú ogun láti rí gbogbo tẹ́ gbé ṣe ẹsẹ̀ ìyáwó a ní hmm. káwọn èèyàn lè rí yín ni hmm. wàríyáwó nàkídù tọ́hìd kárí ni ó ní hmm. ó tako ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ìsìn ọlọ́run ọba láṣọ ọlọ́run ní ẹ̀ ní ládàkà kan lọ́dọ̀ tèmi hmm. ọlọ́run apàṣẹ pé káwọn wà lọ́nu náà. Hmm. a jẹ́ pé gbogbo tí bá jẹ́ ọ̀rọ̀ ìjọsìn téèyàn bá ṣe kárí mi bá ti wọ̀ nígbà téèyàn fọmi ságbọ̀n. ẹgbẹ́ gbígbà èèyàn fọmi ságbọ̀n ni ó fọmi ságbọ̀n ni <laughs> <laughs> ọmọ àwòjá ilé ẹ̀sẹ̀ lọ́wọ́ nílé bí ayé àtẹni sọ́ọ̀tù náàlì yìí tẹ̀wé ni tó tún gbogbo ká tó rẹwà tán hmm. ó sì tún tìka lára rẹ̀ já hmm. torí kíni ẹni tó wọ wèrè hmm. ajá sí pé ẹni ṣe jọ́sìn ẹni ṣe dáadáa fọ́mọlà kejì tí kò fi tàwíìdì sínú ẹ̀ kó fi tìsọ́dọ̀ ọlọ́ọ̀ba tí ń ṣe kárí mi nídìí rẹ̀ àfijọ́ rẹ̀ yàtọ̀ sí wèrè Allahu akbar bákan náà àdájọ́ Muhammad sallallahu alaihi wasallam ká tó lọ síbẹ̀ òun ni ayé al-Qur'an al-Karim suratul Insan wa yut'imuna at-ta'ama ala hubbihi مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا يا سبحان الله gbogbo táwọn bá ṣe fún ọmọlàkejì wọn ni ẹ wá ẹ má wulẹ̀ dúpẹ́ torí ọlọ́run ọba la fi ṣe bẹ́ẹ̀ bá dúpẹ́ dúpẹ́ fún ọlọ́run ọba tá a ṣe é nítorí yẹ. tọ́rọ̀ wá lọ́kàn láti ṣe fún yín. láti ṣe fún yín òun ló kọ́kọ́ pèsè fún wa náà èmi lẹ́yìn wá bẹ́ẹ̀ ó tún wá darí ẹ̀mí wa wípé ká ṣe fún yín ń ta fún àṣẹ fún yín àgẹ́ ní bùkátà sí aláàbì yìí àwọn àgẹ́ ní sí àmọ́ ọ̀rọ̀ wá pé káyọ̀ ọ̀dà rẹ̀ fún yín èyí bí ọ̀sà sídànù mùsùlùmí orúkọ ìfúdè ìsà bákan náà ìsọ́nùmí ọ̀sẹ̀ èdè fún wa ní ẹ̀dà ẹni a bá ṣe dáadáa sí tó wá sọ fẹ́ni tó ṣe dáadáa sí wípé jazakallahu khairan ọlọ́run bó sọ ọ́ lẹ́sùn oore olùfọkọ̀dá abúlágà sànà ẹni tó òun ló mọ oore ó sì fẹ́ ní ìmọ̀ oore hàn tí wọ́n túnmọ̀ sí pé gbogbo ẹni tí ò bá ló oore ọmọ làkejì rẹ̀ mọ́tà ọ̀hìd kò mọ kò mọ̀re kò mọ̀re nínú eléyìí wọn ni gbèdè ká mọ̀mọ́ tí ń jẹ́ tawhid pàtàkì tawhid bákan náà ìmí torí àsìkò ṣe ní kájú jù ọ̀tọ̀ náà ayà tó bá di inú sàárè ká mọ fò láyé ẹ̀rí pa àti sọ tààrin àtọ́lọ́ọ̀ba hmm. pọ̀nbélé hmm. níbi títà òhìdì gbé wà àtúnsọ hmm. tẹ̀dá fẹ́dá níbi títà òhìdì fún wa ẹ̀jẹ̀ ká ṣe bí ẹni kò láyé ńgbà náà bí ẹ̀ bá ti kò láyé sàárè ní kọ̀kọ́ sọ̀kalẹ̀ sí tí ẹ̀ bá wọ inú sàárè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bí mẹ́ta òhìdì ìyẹn ní ìdánwò ó lẹ́jọ́ tí ó jẹ́ ìgbà tó yẹ bá lè kò láyé tó bá lè rí kẹ́lìmọ̀tà òhìdì yìí wọ́n pẹ̀ mílẹ̀ rùgbé onírin náà kọ́hùn ọba parí wọ́n ká náà kẹ́kẹ́ lánàá mú láìlá ìlà lọ ọba jẹ́nà ẹ̀sùn dá padà ẹ̀yìn lọ lọ́jọ́ wọn tó nǹkan wọn. <laughs> ẹni tó gbogbo ìgbà táwọn èèyàn bá ń kígbe ewu irọ́ hmm. ìfọ̀kànbalẹ̀ ní tiẹ̀ hmm. ó wá bọ́ sínú sàárè mi hmm. láyé láyé lọ́lọ́ tó ń jáde láyé òun ni àbí kò wú ń bẹ nínú ẹ̀mí rẹ̀ kò bàjẹ́ nínú ẹ̀mí rẹ̀ àmọ́ òun fún láǹfààní àti lè wú jáde yóò túmọ̀ sí pé dé lórí ibú ẹ̀dá ó wá sọ̀kalẹ̀ tàwọn ìdùnnú ni yìí ni ó fi já sí pé ẹni tí òun kúrò láyé hmm. tó ní àbí òní hmm. ẹni tó ń kúrò láyé hmm. tó òdodo ló fi wí àwa mọ̀ nínú sàárè àti ìdánwò àkọ́kọ́ tí wọ́n wá di wọ́n òun náà ní tàfíjù kí gẹ́fẹ̀ rí mọ́ yín mú ń tan rẹ̀ jẹ ni wọ́n bí tẹ́ni tí ò mùsùlùmí ẹlẹ́sìn míì kó mọ yín mú pẹ̀lú ìsira yín ó ń tan rẹ̀ jẹ ni wọ́n bí àwọn ọmọ yín látọ̀ bá lè fi rinlẹ̀ fún wa wípé ń tọ́ sìn lẹ́yìn Allah jalla wàhálà òun ló tẹ̀dá rẹ̀ ìgbà wọn bọ́ọ̀ ṣe faramọ́ ẹ pé wọ́n bí ọ̀hún àwọn ajásí pé súnmọ́ ẹ pé wọ́n ní bí ọ́ àwọn tó bá ti sọ pé ìyí ìtọ́ sí òun kọ́ ló dá ọ ìyí ìtọ́ sí òun kọ́ ló dá ọ tọ́hún tọ́hún sí òun kọ́ ló dá ọ aláwù ló dá ọ tó ń wú alẹ́lòmí ó ṣàgbélé níbi tí yóò ní kò ní dá fún aláwù ah! <coughs> wàláì ó tí mo ní kàlánà ni oní kọ́mẹ́ǹtì kan eh. lórí nẹ́ẹ̀tì onídà fún aláwọ̀ onídà fún muhammadu tó bá tẹ̀sán tó kò nídà fún muhammadu yìí ò tún ṣe é ṣe kan tó ń bọ páàṣì ẹ̀wù tó tọ̀ àmọ́ kò nídà fún aláwọ̀ ah ó mọ tó ń wí ni ó lè mọ tó ń sọ ni bí kò sọ pé ìgò òní dùn bí kò sọ pé sígò òní dùn bí kò sọ pé òní ó kan tí a lè yọ tẹ̀sí àwọn nǹkan yẹn kúrò ní ara wọn ó jọ ni lójú wọn á béèrè lọ́wọ́ gbogbo ẹ̀dá àkọ́kọ́ tí wọ́n béèrè náà ní tàwọn gbogbo tó bá sẹ́kù lẹ́yìn rẹ̀ níbèrè lèyìn pàṣì ọlọ́run ọbọ̀ wa kádàrá ìdẹ̀kùn síyàn nínú sàárè ní ìdẹ̀kùn tó tọ́lọ̀ ọba ló mọ dédé rẹ̀ àmánàbí ojúwe nínú rẹ̀ fún wa àdìsí wa tó lálàáfíà wípé tí wọ́n bá ti gbé ẹrú sínú sàárè àwọn mọ̀lẹ́kà méjì ó sọ̀kalẹ̀ wọ́n àmọ́ bí léèrè pé mọ̀ rọ́bùk ta lọ́lọ́run ọba rẹ̀ tí wọ́n ń jọ́sìn fún láyé tó ò tó tàwáhídì fún èdè tó wọ́n máa sọ pé rẹ̀ bí ọlọ́ ọlọ́run lọ́lọ́ ọba mi àní tá a sì pé jù bá nínú láyé wọn. kò ní rọrùn fún láti tí o bá ń pè bọ́ ṣiṣẹ́ ayé. Mm-hmm. kódà bí bá gba prof tí wọn bá gba professor <laughs> èmi ò mọ tó tútù lẹ́yìn professor mm-hmm. ní bí mọ kéwú mm-hmm. tí o bá ṣiṣẹ́ rẹ̀ wà lẹ́kọ̀ọ́ ní rírí. lẹ́yìn ọba wa mọ tààlì àkùtùbọ̀ wa tó ń pọ́ lédè lárúbáwá tó bá wọnú sàárè wà lẹ́yìn òrìrí. anábẹ́ ni sọ pé tí dàjálù bá dé níbi àkọ́jú rẹ̀ wọ́n kọ káfíìrì síbẹ̀ gbogbo mùmí ní òdodo ní òdìká hmm. kàtíbù hù wà ọ̀rọ̀ kàtíbù hìm ẹni tó kéwú yóò hmm. ká hmm. ẹni tí ò kéwú yóò ká ẹni tí ò ṣe mùmí ní òdodo kódà ó kéwú jù bẹ́ẹ̀ nínú kò lè ríkà bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí wọ́n wá béèrè tó bá ti wá dáhùn tán wọ́n béèrè wípé wọ́n máa dí ìlú ká kí lẹ́sìn rẹ̀ yóò ní alìsìlámù wọ́n á ní wọ́n mọ̀nà ága lẹ́bí wọ́n mọ̀nà ága rọ́jùn lẹ́bí bó ẹ̀yìn tàbí ìkùn alákùnrin tí wọ́n gbé nìjẹ́ nínú ilé yìí ta ló mọ̀ sí osila muhammad ni wọ́n lù fà sí wọ́n á ní rasulullah ni wọ́n á ní ah ìwọ́n sì wá pé lórí tó tó báyìí ìmọ̀lẹ́ sì wá jèdè tó báyìí ibi wọn sì mọ gbogbo nǹkan yìí yóò ní kọ̀lá àtò kìtà bọ̀lọ̀ wà á máa ń tóbi yìí èmi ka tí wọ́n ọlọ́hàn bá ní mo sì nígbàgbọ́ sí òun ló dé kó ọrùn fún mi ẹ̀wá dé ká béèrè lọ́wọ́ ara wa tó gbogbo mùsùlùmí ní wọ́n mú kùránì ká kàlà ṣùgbọ́n bí òní mùsùlùmí ṣe mọ kùránì ká ó sì lè sọ orí eléyìí òní hmm. torí pé ó ń jòkó sí ìdánilẹ́kọ̀ọ́ hmm. ìgbàgbọ́ nínú kùránì ń bẹ fún un wọn hmm. tí wọ́n ń wíye ó sì ń lò ó kìlọ́ àná nìyẹn kí ìbẹ̀rẹ̀ ló ti jẹ́ kó yẹ àṣẹ kìlọ́ àtúlù kùránì kìlọ́ àtàní kìlọ́ àtú bìlì huruf wà kìlọ́ àtú bìlì amal ká máa fi iṣẹ́ Isi wa hmm. bọ́ọ̀dà alukurani kẹrìmù àti nínú ipa àǹkà kùránì ni hmm. nígbà àwọn olùgbòtò wa lò kẹwà àwọn lò tìláwà tìláwà ń fún wa ní ìtumọ̀ rẹ̀ hmm. ìlú wọn jíjọ́ mi torí àsìkò ayùwà ah. ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala yóò ní ẹ̀yin ẹrú mi ẹ̀yin mọ̀láìka ó ti ìdánwò ẹ wá bá mi wá ìtẹ́ fún ẹ lọ ìtẹ́ wá láti inú àlùjànnà ẹ wá sí ilẹ̀kùn kalẹ̀ fún láti inú àlùjànnà hmm. kí atẹ́gùn àlùjànnà òun àlùjànnà kó máa bá níbẹ̀. wọ́n ti ó ti pa ètò wọn pé máa ń mọ́ta. ọmọ tí kì í àwọn tó wù ú <laughs> àlùjànnà rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí lónìí aláwàpọ̀ ó ti bẹ̀rẹ̀ sí àlùjànnà rẹ̀ nù. bí ó ti wá wà fún nìyẹn anájà hmm. Muhammad wa ni wọ́n á hmm. ń já pé àwọn tó ń fi làákà ẹ̀dọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀dọ́ dọ̀ ọ̀rọ̀ ànẹ́bí á mà ṣe é á fi ní hmm. sẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí míì nínú sàárè hmm. gbogbo fíìsì tí ń bẹ láàrin wọn pé fáìfù hmm. wọ́n sì fẹ́ sàárè fún mi ìṣàlọ̀ wọ́n fẹ́ fún yí ìṣàlọ̀ wọ́n fẹ́ fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ìṣàlọ̀ ní dédé bójú wa bá ṣe rí wọn àwọn ìsìlá fún mọ́ra wa nínú nítọ̀ yìí láti mọ̀ pé ohun táwa ń rí yàtọ̀ sí ohun tọ́lọ̀ wọn bá ń ṣe ó tayọ ara wọn kí ló jí wa ẹ̀yìn náà jẹ́ ká ohun táwa náà ń wò nínú ilé ayé nínú ta lè rí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rin tó bá àbá gbégbèsè jù àníri bàbá hmm. gbé wọnú machine àníìrì hmm. nígbà tí yẹlẹ yìí ń ṣe wá ń bẹ̀bẹ̀ àti wọ́n ní òpó ojú wa ìlú lásán yóò mọ̀ ní gbogbo hmm. ìṣẹ̀dá ọlọ́run ba gbogbo sí ọlọ́run ba á kọjá ìyá ara wa. ṣé tó kù bá níbẹ̀ ẹ jẹ́ báyìí. tàwùjù òun ni ó máa ń fà á tí ẹsẹ̀kẹsẹ̀ kì í fi jẹ́ kéèyàn pa á lẹ́sìn náà ẹjà bá àmọ́bá hmm. tàwíìdù hmm. òun ni tí ó fà á hmm. tí èyíkéyìí nínú ẹni bá ṣẹ̀ èyí ó wù nínú ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ń wò ní níkàápá lórí rẹ̀ níbi pé yóò parẹ́ nínú tí a sì bèèrè nínú náà inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ah. wa man ashraka billahi faqad iftara ithman azima bẹ́ẹ̀ náà ni hadith al-muflis Hmm. káwọn ọlọ́mọ kí ó kálọ jẹ méjì òní pọ̀ àágbọ̀n hmm. ta wí nìyé hmm. torí àsìkò hayakumula ẹjẹ ká fàyè lẹ bí a ti máa ń wọlé. àsìkò ti tó báyìí láti sí ojú òpó lẹ̀ ká pè sí zero seven zero three one five zero one two five six zero seven zero three one five zero one two five six náà. adáwà ti. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. náà orúkọ yẹn àbí tẹ́ ti ń pè. afa. láti sàlẹ̀ àlùkò. láti sàlẹ̀ àná àgbọ̀. àgbọ̀ yìí. ìyá tí ń gbọ́ àgbọ̀ kí ni ìbéèrè yìí. ṣẹ́gbọ́n yín. mi ń dánwọ́ ah. yé mi ń dánwọ́ yé ẹnu mọ́ mm. àbẹ́lú mi ti sọ̀rọ̀ yìí. ẹnu ẹnu mọ́. ẹnu mọ́ tí mo kàn rí níbẹ̀ mm. nípa ní mm. ọlọ́wọ́ bá mo gbọ́ yìí wọ́n sì ní ẹrú tó bá mọ lólóró ní ó mọ̀ pẹ́jú. àwọn náà wí àwílé. náà. tí wọ́n ń gbàdúrà fún. Hmm. ok Okay. Okay bí ẹni pé sẹ́yìn ti mọ kọ̀kọ̀kọ́ sí wà lóòrùn tẹ́lẹ̀ tọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò ṣàánú wa ẹ jẹ́ ká fún ìran àdúrà wọn yẹn pẹ̀lú wípé kò dọ́gba tó bọ̀tẹ́ ẹ jẹ́ ká fún ní ìtìmọ́lù hmm. tí ò ní jẹ́ kí iṣẹ́ ẹ̀dá bàjẹ́ iṣẹ́ mùsùlùmí tí èmi kó dàbí ìgbà pé abasẹ́ mùsùlùmí jẹ́ hmm. lẹ́yìn náà káwá kò kan sákèsí hmm. ká fún ní ìtìmọ́lù wípé wọ́n rò nínú ẹ̀mí wọn wọ́n ti fẹ̀mí fi tọrọ wípé ẹnikẹ́ni yóò jẹ́ hmm. torí ìtòhàn sí wọn nínú iṣẹ́ tí wọ́n dáyé ṣe hmm. tọ́kú lórí ìsìláàmù hmm. ah, ẹni bá kú lórí ìsìláàmù túláàsì mùsùlùmí ọdún ìbálẹ̀ nìkẹ́ bóyá lẹ́yìn ló wá sún wọn lọ síbi wípé má ṣe jẹ́ ní ìkẹ́ òní wọ́n sì tún bùkátà ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà fi sọ pé ọlọ́run ọba ti kí ni bá wa ṣàlékún ìfẹ́ wọn pẹ̀lú wípé tá a bá wo àwọn síyàgò adéyàwá fún àwọn àmúwát àlùmùsùlùmí a mọ́ sọ pé rahimahullah hmm. a mọ́ sọ pé radiyallahu ta'ala hmm. anhu hmm. lẹ́yìn tí ń já sí pé sígọ́tìlẹ̀ kọ́bàrù ni kì í ṣe al-insha so ìyí òun nítumọ̀ sí wípé à ń ní ìran kan wípé bó ṣe rí ìyẹn kọ́lọ̀ ju orí bẹ́ẹ̀ nítumọ̀ sí pé a mọ̀ fún ara nílà bá rí òun ni kì í ṣe pàṣẹ ṣẹ̀ ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba àmọ́ kò bá dáa ká fi kú nínú ìrújú àti inú ìmọ̀ fa ẹsẹ̀ fanfan tí ò ní ṣe tá a bá fẹ́ pé bá wa tẹ́ wa ó tó wà ọlọ́wọ́ bá wa foríjì wọ́n bá wa kẹ́ wọn ó tó wà hmm. gẹ́gẹ́ bó ṣe wà nínú àdúrà hmm. eh, sọ̀rọ̀tò jànáza hmm. bá a ṣe rí níbẹ̀. ok now hello aleykum salaam rahmatullahi wa barakatuh. àwọn ẹ̀rọ yìí náà. kí ló bẹ̀rẹ̀ yìí. àti lóko yìí a kí ló bẹ̀rẹ̀ yìí. sọ̀rọ̀ àwọn èèyàn mẹ́ta kan hmm. ẹni tí a bá déwájú ọlọ́run hmm. ẹni tí ọlọ́run fún nímọ̀ tó kéwù tó wọ́n tó ṣe gbogbo ẹ̀ tó sì pa tó ṣe gbogbo tó yà tó yà tó mẹ́ hmm. ẹni yẹn kú lówó ìnáwó rẹ̀. àti wọ́n ti rẹ̀ àti wọ́n ti rẹ̀ lórí nǹkan yẹn. náà ó ah kọ́ọ̀tì ẹ̀lọ́ ọ̀rọ̀ àwí ah, kọ̀ kọ́ọ̀tì tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà àlùmọ́hìmù kókó rẹ̀ ni pé owó iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìmọ̀ ẹni tó lọ́n fún ní mímọ̀ ó lòmọ̀ yẹn kejì pé ó lò ó fi kọ́yọ̀ lẹ́kọ̀ọ́ ó fi ṣe gbogbo ẹ̀ ó fi ṣàlàyé òdodo bẹ́ẹ̀ ni ẹni tó lọ́n fún lówó ọ̀nà síbi tó dá ọ̀nà sí àrámù ẹni tó jagun náà ogun ẹ̀sìn gẹ́gẹ́ lọ́jà gẹ́ẹ̀sẹ̀ gbogbo boko haram kọ́ gẹ́ẹ̀sẹ̀ boko haram gẹ́ẹ̀sẹ̀ gbogbo òṣèlú òṣèlú kọ́ gbogbo mọ̀lẹ́bí ogun ẹ̀sìn gẹ́gẹ́ ní náà síbẹ̀síbẹ̀ kárí mi lọ́ba gbé sẹ́wọ́n jẹ́ wàhálẹ́ kùsàlá náà. Ọlọ́lá ìlà ìlàlá. Ọlọ́run sì gbogbo alọ́nà. Ẹ̀kùnlá. Àmì ẹ̀lọ́. Ìgbé mi ẹgbẹ́ mẹ́fà ọ̀rọ̀ mẹ́fà ọ̀rọ̀ lọ́wọ́. Mo fẹ́ lè dínkù ìlú ẹ̀dá kan. Hmm. Ìdí tí mo fi lè dínkù ìlú ẹ̀dá kan. Ẹ sọ̀rọ̀ kan lóṣù. Ní ìgbà yìí bá dín tẹ́tán bá kéèyàn. Tó bá wá jẹ́ wípé dákùtù lọ láàrin wa ní ìsìnkà tó lọ Tó bá jẹ́ mi dáadáa, ọlọ́wọ́ ọ̀fẹ́ kò sí ní kàtọ́wù bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm. ẹni tí bá wá ń jìyà tó lọ́ba ti yẹ pé a kò ní jìyà ni kò wá ní kẹni tó ti dáadáa hmm. kò ní ràn. Hmm. ibi tó sì gbéra wọn sí kò sì jìnnà síra wọn. ìtumọ̀ ìdókòwò àlọ́ tóbi lọ́ba púpọ̀ ọlọ́run tóbi lọ́ba púpọ̀. jalla wàhálà. ìdílé mi ti lò bọ́ọ̀lù tóbi lọ́ba púpọ̀ tẹ bá tún wá wù dáadáa wípé àwọn ah, náà tóbi lọ́ba púpọ̀ yóò ṣe nǹkan fẹ́ ní nǹkan tuntun ló ti fẹ́ ní nǹkan kò sì sẹ́ni tó lè mú un sí. ẹni tó sì fi kún un tó fi ga kó máa kù. Òun ni fàálì ni mẹ́rin yìí, a sì yóò wúlẹ̀ ni. Òun ni kábíyèsí. Òun ni kábíyèsí ọlọ́run. Allahu akbar, Ọlọ́run ni lọ́run. Àmín Ọlọ́run máa ń tóbi púpọ̀, èwo tó bá rádò jọ lóhùn àwa náà. ó tọ́ àwọn bàbá wa tí wọ́n pè wọlé àfọlọ́wọ́ aṣọ alẹ́sìn rere àfọlẹ́pọ̀ nínú ọ̀rọ̀ wọn àmọ́ tọ̀ torí àsìkò àwọn afuramu ẹ̀ tó súnmọ́ kó sọ pé wọ́n lè fẹ́ kọlọ́bẹ̀ lọ́ọ̀bà kọlọ́bà kó mọ́sà jó tó wọn lọ́wọ́ ọjọ́ nǹkan rí. Hmm. ọlọ́run tóbi púpọ̀ hmm. ọlọ́run tóbi ọlọ́run tóbi ó lè rẹ́ bẹ́ sọ pọ́ lọ́wọ́. àbí o. Hello. Wa alaikum salaam. Ọkọ mi àti àti lákòókò fún ma. Bẹ́ẹ̀ ẹ̀rọ kí ni ìbéèrè? Mo ní ìbéèrè mi. Ǹjẹ́ ní ìrẹsì ẹ̀sàrí tán? Ìrẹsì ẹ̀sàrí tán ṣíṣe ṣíṣe wá gbé èèyàn. Ó fi wá oúnjẹ tó wá jẹ ọ̀sùn tí wàá gbọ̀ mí sánú ogún. Wọ́n á ṣe lónìí. Wọ́n ló bínú, wọ́n ló bínú, ọ̀rẹ́gbọ́n, kí ni ìdájọ́ yìí ṣe sí? Ẹni bá bì nínú lọ́sàn-án Ramadan, gẹ́gẹ́ bí oníbèrè ṣe wípé súkèsúkè gbé mm. tí ó túmọ̀ sí pé kìnní náà ó borí ẹ̀mí rẹ̀ kì í ṣe pé òun ló wá kò sí nǹkan kan tó fọ́ ẹnu ẹnu ìyànjú yìí tó bá jáde sí ọ lẹ́nu wípé kò padà sínú rẹ mọ́ ìyànjú tó má padà sínú ẹ̀ gbìyànjú nínú ebi òun ni kò mọ́ gbé nǹkan kan mi padà níbẹ̀ rí pọ́ gbogbo tẹnu rẹ kò sì yọnu máa bá wẹ̀rẹ̀ lọ kò sí nǹkan kan tó sáwẹ̀rẹ̀ inṣáàlá gbọ́dọ̀ agbóhùn ló bá tọwọ́ bọ̀nà fún kọ́. èyí wọn ti dáràn ọ̀dọ́ ọ̀nà tí rọmọdán bá lọ tán yóò san gbèsè rọmọdán iye tó bá jẹ́ níbẹ̀. Hmm. Hmm. hello. náà ọ̀sán ìsọ̀rọ̀. orúkọ mi àlọ́ sí láti arákùnrin tó lè náà ọ̀yá pàápàá ti lásìkò. ìgbẹ́ tó sún wà ní inú ọ̀sán tó bá àwọn tí wọ́n ṣe súfí àti àwọn tó ṣe súfí mọ̀ láwùjọ kò ṣòro kò ṣòro mọ̀ kódà tí wọ́n fi run gbọ́nlẹ̀ kán fa ṣòkòtò sókè káwọn ìyàwó wọn máa bojú kán máa bora dúdú pọ̀ ìyíwọ̀n ṣe kankan àti dáwọn mọ̀ kò tọ̀ súfí wá wà nú ẹ̀sìn sí ẹni súfí náà mọ̀ pé súfí ò sí nú ẹ̀sìn èyí súfí náà jẹ́ àtànà bí ògbé súfí wà àwọn sábì ò ṣe súfí àwọn sábì ò ṣe súfí èyí súfí náà gbà bẹ́ẹ̀ tó súfí ò sí nú ẹ̀sìn ń tànà bí ìdéwálẹ́sìn Mm-hmm. ohun tó gbé wá òun lè sìn mm. súfì òbí sí nínú tó gbé wá mm. ànádà bẹ́ẹ̀ á kàn rún mọ́ ni kò sì ṣe é rún mọ́ mm. torí pé ọlọ́run ọba ò fi ìmọ̀ ẹ̀sìn tì sọ́dọ̀ ẹnìkan nkálukú wa la kẹ́kọ̀ọ́. Ah. Hello. Hello, Ọ̀rẹ́ sọ̀rọ̀. Àwọn ìbéèrè mi ti ṣe mi. Náà. Nípa ìpèníjà ìjàmbá ní ọ̀sán ọ̀sán ìṣẹ́lẹ̀ ọ̀sáwò tí ó bá dà sára tí hmm. hmm. ó lójú oró hmm, lójú ayé lójú ayé tọ̀ ẹgbẹ́ ẹ̀pá ẹ̀pá ọ̀pá sí ọ̀pá. bí ẹ bá da nǹkan sára àáwò kí ló fa sábàbí tó fi dá sára àti gbọ́ àti gbọ́ bàbá àá bèrè lọ́wọ́ rẹ̀ sábàbí tó bá fẹ́ pé ìrànjú mọ́ nǹkan tó lè wú adùn lára bí ìwòkúwo kó mọ̀ wo obìnrin ìwòwò obìnrin lórí fóònù ní àbí nǹkan kan bẹ́ẹ̀ ló fi da nǹkan sára ó ba àwẹ̀ ọjọ́ nìjẹ́ tí wọ́n mọ̀dọ́ bá lọ tán yóò tún gbà padà kò sì gbọ́ jẹ́ lọ́jọ́ ọ̀hún tí ó ṣe délẹ̀ hmm. lọ́jọ́ ọ̀hún ni ó ṣe délẹ̀ tó bá ń jà sí pé bóbìnrin ṣe pa ni ọmọ lọ́sàn ẹran àti ẹ̀yìn ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ wa ni wọ́n ń san lábà lára méjìká tó fi da nǹkan sára láti bẹ̀ ó ba àwẹ̀ ọjọ́ ọ̀nìjẹ́ tí ọmọdé wọn bá lọ tán yóò tún mi dà òfin bọ́ ọjọ́ sílẹ̀ ọjọ́ ọ̀nì yóò fi sílẹ̀ ilẹ̀ ọjọ́ ọjọ́ àwẹ̀ tó bà jẹ́ òní ó bá ti pé báà nìyí àwọn tó wà fẹ́ pé ẹnìkan bóyá malaria lè fà á hmm. ibà lè fà á kó irú nǹkan báwọn ni àìsàn ló mú ó kàn sí lórí pálá àwọn kàn sẹ́gìrì náà ni kò ronú masturbation ni ọba ń fọwọ́ ara tó ń ba ara rẹ̀ jẹ́ yóò sàn gbèsè rẹ̀ tó lọ tán. bẹ́ẹ̀ sì ni tá à ń wí yìí ò sábà dédé jáde hmm. láì ṣe pé èèyàn pè é òun yàtọ̀ sí àlùwàzíyù àti àlùmọ̀zíyù alimaniyu kì í dédé jáde kí wọ́n pe ọ̀nà tí ẹ jìn ọlọ́tara àlà. Àmì Allah, àmì Allah, السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته